محمد نبينا بنور هدينا الحمد لله الذي خلقنا لعبادته وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكم فون ولهم وباوا إتي ولهم وتي ولهم قضاء النبوة محمد صلى الله عليه وسلم أنجاني إكوي ولهم وباوا الله ونالباتي أسين تسلت وسيسين وه àti jẹ́rìí pé anábíwá muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni ẹ̀rù ọlọ́wọ́n ọba ni إخوة الإيمان ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tí a fi bá ní sọ̀rọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ tààrọ̀ yìí òun náà ni alwiridu aliyaumi likulli muslim alwiridu aliyaumi likulli muslim àwọn iṣẹ́ tó ní ṣe pẹ̀lú àdúà tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ tó sì gbọ́dọ̀ ha sérí ẹ̀ tó sì gbọ́dọ̀ wá bí yóò ṣe mọ̀ léyìí tó jẹ́ pé yóò ní bùkátà sí níjọ́ tó bá ti jí sílẹ̀ ayé. al-awradu kathiratun fi hadha ad àwọn àdúà pọ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa tí a mọ̀ tá a sì máa ń fi ń bẹ lọ́hùn àmọ́ yìí tí a fẹ́ sọ lẹ́ni a fẹ́ pàkíyèsí wa nítorí pé ọmọ èèyàn a máa ń gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn àṣetáni a máa yí ẹ̀mí wa padà nígbà míì èèyàn ní gbàgbé kò sì ní ṣe bẹ́ẹ̀ sì ni ilé ayé tí a wà yìí nǹkan mẹ́ta náà làwọn aràn bẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni àlàìbáàdà bá ṣe sin ọlọ́run ọba wa bàbá ti jí ìrònú ẹ̀sìn ní ká máa rò lẹ́yìn náà báwo ni a ti fẹ́ rábàyọ nípa ọ̀rọ̀ jíjẹ mímu wa èyí ni ní ṣe pẹ̀lú personal life lẹ́yìn náà gbogbo wa ni ó dá wa lójú pé aburú wà nílé ayé ọlọ́run ọba náà ṣe kọ̀ǹfàmù rẹ̀ ìpè ilé ayé tẹ wà yìí aburú wà ń bẹ aburú yìí ọmọ èèyàn náà ló fẹ́ ṣe ṣàìtọ́n ló sì wà nídìí ẹ̀ àtàwọn ọmọ ìyá ẹ̀ ibilis àtàwọn ṣayatin tí ìbá ti wá jí sílé ayé nǹkan mẹ́ta ló ní ó jẹ́ bùkátà àyàn ga jùlọ alákọ̀ọ́kọ́ kayfa ta'budu rabbaka báwo ló ṣe sin ọlọ́run ọba bó ṣe yẹ kó sìn lójúmọ́ nítorí pé bẹ́ẹ̀ mi ọba ti bọ́ ẹ̀sìn rẹ̀ ò tí ì dópin a'udhu billahi minash shaitanir rajim lọ́lọ́run ọba aláàfin sọ fún wa pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ọba ní ìdá omi èèyàn àtàlìjànú lásán bẹ́ẹ̀ bá jẹ́ kí mo dá wọn láti wá sin èmi ọlọ́run ìwàláyé wa tá wà láyé yìí ní tá a wà fún pọ́pọ́sì ọlọ́run lérí wa tó fi dá wa òun náà ní ká jí ká sì máa sin ọlọ́run èyí tá a máa fi ọkàn ṣe tá à ń pè nígbàgbọ́ èyí tá a máa fi eríkèéríkèé ara ṣe tá à ń pè ní irun àbí èyí tá a máa fi owó ṣe tá à ń pè ní sàrà gbogbo àwọn ìjọsìn yìí dandan ni fún wa ká máa ṣe lójúmọ́ a máa wá ṣe lójoojúmọ́ nítorí pé ọlọ́run ọba Allah ń tọ́ da wa fún nìyẹn ó ní wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin ọlọ́run ọba ní máa sin ọlọ́run ọba rẹ títí tí ikú fi yọjú sí ọ tí ikú bá ti yọjú sí yàn ìgbà náà ni ìtẹ̀yẹ̀ ń sin ilé ayé yìí ti dópin nígbà yẹn ni ìrun kò sọ̀rọ̀ àyàn lérí rẹ mọ́ àmọ́ lópin ìgbà tí èèyàn bá ti kú dandan ni kéèyàn máa sin ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala. Bukata wa alákọ̀ọ́kọ́ nìyẹn ìbáadà bùkátà wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé báwo la rí oore gbà lọ́dọ̀ ọlọ́run lérí ìsẹ̀mí wa lérí ọjà wa lérí iṣẹ́ wa lérí títà rírà wa lérí ìsẹ̀mí wa torí ìsẹ̀mí náà gbọ́dọ̀ lálàáfíà kò wá sẹ́ni kankan tá a lè so mọ́ àfọlọ́wọn bá la ẹlẹ́ẹ̀kẹta oníbàṣe jura wa sínú ìsọ́ tí ò sí sọ́mi lẹ́yìn rẹ̀ mọ́ bá a ṣe rọgbà kára wa pẹ̀lú sọ ọlọ́run lẹ́yìn tó jẹ́ pé kò sí ní tọ́lọ́wọ́n bá dá tó lè fara nìyàn mọ́ lẹ́yìn ìgbà téèyàn bá ti fọlọ́wọ́n bá sọ̀ra Ànábì sallallahu alaihi wasallam ó wà nínú àwọn àdúrà tánà bímọ sí Ànábì bisimilahi alladhi la yadurru ma'asmihi shay'un fil ardi wala fis sama' wa huwa as-sami'ul alim Ànábì Muhammad sallallahu ànábì ni máa ń ka dáadáa ìtumọ̀ ẹni pé pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tó jẹ́ pé kinní kan nínú tó wà lérí ilẹ̀ kò lè kó nira báyà lópin ìgbà tí orúkọ yẹn bá ń bẹ tọrọ kiri káyà torúkọ yẹn téèyàn pè yẹn téèyàn bá ti pè jáde lẹ́nu báyìí ọlọ́run ọba wà fi esunun hasinun esunun hasinun hesnun hasunun ọlọ́run ó fi ìsọ yóò fi rọgbà káàyàn gbogbo ohun tọ́lọ́run bá dá kò ní láǹfààní àti dandan yìí. إخوة الإيمان أيام أيامي الورد اليومي إذا في ثبان صورو هنا ni wúrìdì jojoojúmọ́ a máa gbọ́ wúrìdì àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn súnfì ni wọ́n sábà máa ń sọ wúrìdì wúrìdì èdè lárúbáwá lásán ni àlùwírídù òun náà ni iṣẹ́ ìjọsìn téèyàn ń ṣe ní gbogbo ìgbà ojoojúmọ́ ló ń wà ládà lèyàn ń ṣe àlùwírídù yìí àlìyàwó mi yóò dára fẹ́ ní kọ̀ọ̀kan wa ká gbìyànjú láti lọ lè ṣàkíyèsí lérí àwọn bóòlù àṣẹ ń lo ọjọ́ ayé wa alákọ̀ọ́kọ́ nínú ìta àkọ́kọ́ ṣe tàbá ti jí al-istiqadu qabla al-fajri tàbá jí báyìí lérí ibùsùn wa bóyá jí oye kótó di pé wọ́n pèrún òun ló dáa jù kéèyàn ó jí kán tó eléyìí àfi ń tara ẹni tí máa ń ṣe tẹ́lẹ̀ ó lè múra sí ẹni tó bá ti gbàgbéra ó lè tètè tají kọjọ́ tó lọ mùsùlùmí òdodo lọ́mọlẹ́yìn anábíwá muhammad sallallahu alayhi wa sallam làbúdà an yàtàmà bèlìwúrìdì àlìyàwómi ó gbọ́dọ̀ ṣàkólé kan lérí àwọn iṣẹ́ ìjọsìn ojúmọ́ ta ní bùkátà sí ká máa ṣe é alákọ̀ọ́kọ́ náà ni pé ká jí ká tó kírun àṣùbà òun ló dáa tó bá rọrùn fún yàn bẹ́ẹ̀ kọ́dà ká gbìyànjú bí ò ṣe máa bọ́ tí máa ṣe wá ń bọ́ yọ jẹ́ pé bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá tó àbátá gbàgbé àmọ́ kan decide nígbà tó fẹ́ sùn lálẹ́ pé òun ò ní jí ká tó wa ilayhi nushur erikawi jama alhamdulillahi alladhi ahyana ba'dama amátana wa ilayhi nushur àwọn tá a bá mà kálí wá bá sì mà ìtumẹ̀ òun náà ni pé mo dúpẹ́ fún ọlọ́run ọba mi ọpẹ́ fún ọlọ́run ọba mi Allah ọba tí ó kùn mí lọ́rùn lánàá tó tún mi láàárọ̀ àbí ọba tó pa mí lánàá torí oorun ikú kékeré ni ọba tó pa mí lánàá tó sì tún jí mi láàárọ̀ so ẹni tó kun ọlọ́run òun náà ló jí ọ ẹni yẹn náà ló sì mójútó ọ ládìgbà tó ti sùn títí tó fi jí tábúrú kan fi ṣe ọ jalla jalalu títóbi ọlọ́run bá wa eléyìí là á wí bọ́bá ti wí o ti dúpẹ́ fọlọ́run bá pé ẹ̀mí rẹ̀ tún lé kan àbí òní ní bùkátà sí bẹ́ẹ̀ dè mọ́ láyé ẹ̀ igbó ọfẹsẹ bẹẹ di ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún forty years seventy years ìkọ́sí àwọn kiri yọ ẹni bá ń ṣe ọ̀dà kankan mọ́nú ẹ̀sìn wa nǹkan kan ò yé torí ẹ bá bí wọn pé kí ló dé dàbí ṣe bẹ́ẹ̀ dé wọn nítorí pé ọlọ́run ní kẹ́mi àwọn lé kan ẹ̀hẹ́n kì í sọ ọdọọdún láwọn wá sí inú Islam kì í sì ṣe oṣooṣù kì í sọ lẹ́yìn ọdún mẹ́wàá mẹ́wàá jojoojúmọ́ tàbá ti ṣe kíni tàbá ti jí tọ́ba ti wí o ti dúpẹ́ fọlọ́run ọba lérí pé ọlọ́run tún ní kọ́ ọmọ sẹ̀mí lérí ilẹ̀ ẹja mú tiwa ẹja fi tàwọn kiri yóò lẹ̀ man tashabbaha bi qaumin fahuwa minhum anábìlẹ̀ tí bá ń kó sí àwọn ọjọ́ kan òun náà ti ń dara wọn lọ ní ma sì pè ọ́ sí bẹ́ẹ̀ de òní lọ mẹ́gbó oúnjẹ wa òní jẹ abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ gbogbo àwọn tásìkò tún kù lẹ́nu ẹ̀ ẹ̀ àwọn yẹn ń gbọ́ ọwọ́ àkàtì filẹ̀ kọ́lá mọ́sá tí wọ́n lè filẹ̀ lẹ́yìn gbàtọ́ ti dúpẹ́ fọlọ́wọ́n ni kéèyàn wọlé gbọ̀nsẹ̀ kéèyàn wọ tọ́ílẹ̀tì sórí tó bá wọ́n gbàgbé láti sọ pé allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith ẹ̀jẹ̀ àwọn jama allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith ìtumà òun náà ni pé allahumma ìwọ ọlọ́wọ́n bá mi o inni a'udhu bika allahumma ìwọ ọlọ́wọ́n bá mi inni a'udhu bika èmi ẹrú rẹ mò ń sádìọ́ minal khubuthi wal khaba'ith níbi aburú àwọn àlìjànú ọkùnrin tí wọ́n wà nílé gbọ̀nsẹ̀ àti aburú àwọn àlìjànú obìnrin tí wọ́n wà nílé gbọ̀nsẹ̀ ọlọ́run fi nǹkan hàn nábì sallallahu alaihi wasallam tọ́lọ́run fi hàn wá ilé gbọ̀nsẹ̀ ilé àwọn àlìjànú ni tọ́ba ti fẹ́ wọbẹ̀ àfikọ́sádìí ọlọ́run lọ́bi jẹ́ pé ẹlòmíì wọ́n ra wọn náà ti ń bá káàkiri kátikàti ti ń bá káàkiri àdáwò tó bá ilé ìgbọ̀nsẹ̀ ló ti gbé láì ní mà lànàbì sí ń fún wa là ìpè tó bá ti jí tó fẹ́ wọlé gbọ̀nsẹ̀ kọ sàdé ọlọ́run lẹ́yìn náà inú súnà oníkéyìn orun pákó ìdọ́dá jù ni pé ọba ti lo búrọ̀ṣì tán kó tó orun pákó onígi kọ pa méjì papọ̀ lọ́dà jù tó bá alágbára méjèèjì tó kíyàn sárun pákó kí òórùn ẹnu tẹ̀wọ̀n pé àṣẹ jíìnì kó òórùn ẹnu lè kú òun ọlọ́run bá ọ̀fẹ́ kọ wá síwájú òun lẹ́ni tẹnu rẹ̀ rùn àwọn ẹ̀dá náà ọ̀fẹ́ àwọn màláíkà náà ọ̀fẹ́ aláàgbọ̀n ọ̀fẹ́ lẹ́yìn gbàtọ́ bá rán pákó ó ṣe òdò ó ṣe àlùwàlá lẹ́yìn àlùwàlá nítòkù ni pé kọ́ wá gbẹ̀nu ọmọ wa kẹ́ráka méjì méjì méjì ìyẹ́ ní lè kí tọ́wá rí pé àṣùbà ń bọ̀ ó kù díẹ̀ tí wọ́n pẹ̀rùn ọ àmọ́ wítìrì tó kéré jù ẹyọ kan bàbá tí wàá kí wítìrì lálẹ́ nígbà tó kí ìṣá ìtàn tó di kí wítìrì lálẹ́ si ní bùkátà sí wítìrì mìíràn láka méjì méjì lọ́kàn máa kí lọ́wọ́ máa sálámà méjì méjì lọ́wọ́ máa sálámà láka mọ́kànlá òun ló dáa jù gẹ́gẹ́ bí sunna Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí ọba ti wá yìí tán nígbà tó ń senafila lọ́wọ́ láti pe ọlọ́run nígbà tí ó fẹ́rí kalẹ̀ torí pé ìgbà tó súnmọ́ ọlọ́run ọba jù ìgbà tó fẹ́rí kalẹ̀ ni ó béèrè orí ayé lọ́dọ̀ ọlọ́run ó sì béèrè orí ọ̀run ó sì lè pẹ́ nígbà tó pé náfìlà ni wọn nìkan náà ló sì ń da yàn ó lè pẹ́ dìgbà tó bá wù ọ́ lérí fẹ́rí kalẹ̀ àbí lérí roko àbí lérí kìyà má láti ṣe dùá tó bá ṣe àtàhíyà tó lè láàtàn èyí tó sàwọn àdúrà tá a máa ṣe lẹ́yìn tàṣà òótù má gbàgbé láti ṣe dùwà àkótó sálámà sápò ọ̀tún àti sápò òsì èyí máa ń tọrọ nǹkan kéèyàn tó sálámà ẹnìkan ń kírun lẹ́gbẹ̀ẹ́ anabi sàlám anabi ni tètè tọrọ ń tọ fẹ́ kó sálámà o gbígbàdúrà wà mẹ́ọ̀ gbogbo àwọn ààyè yìí la máa ń sàkólé kan ọ̀rọ̀ yẹn ò mọ̀ wá rọrùn wọ́n wá rò pé àbẹ̀yẹn lágbára míì náà dẹ́yẹn ń lò ní wọn ò ní mọ̀ pé kọ̀ságbára àti tẹ̀lé súnà òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam ẹni wá ń dìde lóru ọlọ́mọba allah ọ̀n sọ nínú alukur'an kareem ọlọ́mọba ní a'udhu billahi minash shaitani rajim amman huwa qanitun ana al-layli sajida أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ń dìde lóru tẹ́ máa bá wọn lérí ìforíkalẹ̀ kó tó di pé wọ́n kà sùbà ẹ̀rí tí wọ́n dùn ó fá títí lẹ́ni tí ń ṣe náfìlà fọlọ́n ẹ̀rù ọ̀run ní ń bà wọ́n ẹ̀rù àlìkèyàmọ̀ ní ń bà wọ́n bí wọ́n ṣe ní wọ́n náà ọlọ́run kí ni àkọ́kọ́ dá àmọ́ torí ẹ̀ dìde lóru torí áhẹ́rà lẹ́yìn náà ọwọ́ àtọ̀rọ̀ ayé náà àmọ́ áṣẹ́rà yẹn ni kọ́ galẹ́mì rẹ ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ìdílé lóru wa nígbà tá a bá ń béèrè nǹkan kan nínú dúníyà nílé ayé là máa ń dìde púpọ̀ nígbà lọ́wọ́ bá ti ṣe nǹkan yẹn à ní dìde mọ́ ìpìlẹ̀ ìdílé lóru òun náà ni kéèyàn máa fi wá àlìkìyàmà àlìjánná ọlọ́run láti máa fi súnmọ́ ọlọ́run kéèyàn ó sì máa ran kàánú ọlọ́run ọlọ́run wa ní àwọn tí wọ́n mọ̀ ni wọ́n ìtumọ̀ ni pé àṣírí kan ọlọ́run láwọn tí wọ́n mọ̀ àṣírí yẹn àtàwọn tí wọ́n mọ̀ wọn èsì bákan náà àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n tí wọ́n jẹ́ wòlíì ọlọ́run àwọn wọ́n máa lo ń tà sọ yìí wọn ò ní fi òru wọn lẹ̀ lásán láì dìde fún ọlọ́run ọba wa suratu zumar ayalẹ̀ kẹsàn ọlọ́run ọba ní tajajafa junubuhum anil madaji' ọlọ́run láwọn ẹni rẹ̀ ẹ̀rí wọ́n gbé ẹ̀gbẹ́ wọn kúrò lérí ibùsùn wọn ìtumọ̀ ni pé wọ́n dìde yad'una rabbahum khawfan wa tama'a wọ́n máa wá pe ọlọ́run lẹ́ni tí ń bẹ̀rù ìyá ọlọ́run tí sì ran kan orí ọlọ́run wa mimma razaqnahum yunfiqun gbogbo ń ta bá sì fún wọn tó dọ̀sán wọn máa ná ń bẹ̀ fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun ọlọ́run ní ẹnì kankan ẹ̀mí kan ọ̀mọ tó ń fi pamọ́ fún wọn nínú nǹkan tí èèyàn máa ń rí tínú èèyàn máa ń dùn jaza'an bima kanu ya'malun ọlọ́run lẹ́sàn ẹ̀san bẹ fún wọn lérí iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ wo ni wọ́n ṣe jàmáà lóru ìtumọ̀ ni pé wọ́n dìde lóru ẹ̀san wà lọ́dọ̀ ọlọ́ ọlọ́mọṣà sí ọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ṣọ́ọ̀tù sájídà àyà sixteen lẹ́yìn bàtà bá ti wá sálámà tán kí ló kù nínú àwọn àdúrà tó dáa jù òun náà ni al-istikfar al-istikfar bẹ́ẹ̀ yóò ṣe lo ọjọ́ ayé rẹ̀ as a muslim ìlà ń sàlàyé yọ lẹ́yìn bàtà bá ti parí náfìlà tán kó di pé wọ́n pè ẹran àárọ̀ nítorí dáa jù nínú àdúrà òun náà ni astaghfirullah astaghfirullah ọlọ́wọ́n bá ní wabil ashari lásìkò sáàrì kó tó di pé wọ́n pèrún àárọ̀ hum yastaghfirun gbogbo àwọn ẹni ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin ẹ bá wọn nínú òkùnkùn nínú yàrá wọn tí wọ́n máa sọ pé astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi ọlọ́mọsá fàwọn náà sínú wọn ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba allah subhanahu wa ta'ala <clears throat> ó jẹ́ oyé wa ipe ká máa wá àforíjì ọlọ́run ọba lóru nínú dáa tó máa ń ṣe lóru ó náà ní subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi ọlọ́run ọba ní wa minal layli fasabbih wa adibara sujud ọlọ́run ọba ní gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ máa kọ́ sí ànábì torí ànábì tó bá dìde lóru imam fọ ọlọ́run ọba má púpọ̀ ní máa ń fọ ọlọ́run ọba má tọ́lọ́run ọba sì ní ká nábì ọmọ ṣe ó ti di inú ẹ̀sìn káwa náà ọmọ ṣe wasabbih subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah alazim subhanallah bihamdi subhanallah alazim sẹ́ni gbogbo nǹkan sọ yìí nígbà téèyàn ń dájọ́ ni èèyàn lọ lè kó nǹkan rẹ̀ tó bá dijọ́ lè kéyàmù nínú àdúrà tá a máa ń ṣe lóru alhamdulillah alhamdulillah ọmọ adúpẹ́ fọlọ́run ìpè ọlọ́run ọba Allah ó ṣe é lérí àwọn ìdẹ̀ra tó rí àtẹ̀yẹ tó rí lẹ́yìn náà asọ́látù alànàbì èèyàn máa ṣe asọ́látù fanabi wa muhammad púpọ̀ rẹpẹtẹ especially lóru jimá especially lóru jimá afẹ́kẹ́ asọ́látù pọ̀ lóru jimá nítorí pé anabi ni ẹ máa ṣe asọ́látù púpọ̀ lóru jimá àti ọjọ́ jimá asọ́látù tẹ̀ bá ṣe yẹ wà bá mi ẹni bá ṣe ṣe asọ́látù ẹ̀yọ̀ kan ọlọ́wọ́n bá ó sì kẹ́mẹ́wàá fún asọ́látù yìí èyí tí ó ní ṣe pẹ̀lú súnà láàmà ṣe kìí ṣe sàlátù lè fàtí o kìí ṣe kámílà tó ń jiná àti jáwé látìlẹ̀ kàmáàlì àsàlátù tá nàbì filẹ̀ fún wa sàlátù ibrahimiya àbí allahumma salli wa sallim ala nabiyyina muhammad èyí tó bá rọrùn lọ́rùn nínú àwọn sàlátù sunna èyí ó ṣe tí ó pọ̀ bẹ́ẹ̀ bá ṣe ṣe é sí ni ọlọ́run ṣe fẹ́ràn yẹn lẹ́yìn náà ah, la ilaha illallah afdalu dhikri la ilaha illallah àdẹ́bìnrin zikiri ìrántí ọlọ́run ọba tó lọ́lá jù ó ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ó ní bùkátà sí tẹ̀sùbá ó ní bùkátà sí kíni jama tẹ̀sùbá afáàkánjó ni ó ní ẹ fa tẹ̀sùbá mọ́ àbí wọ́n ní kẹ́ mọ́ fa tẹ̀sùbá mọ́ ẹ̀wọ̀n kàkà ẹ̀wọ̀n kàkà ìyàtí ọ̀jẹ̀ yín ń jẹ nǹkan mi lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́ta ni ya ń jẹ ní àwọn méjì sẹ́ni tí ń tẹ̀lé ni ya ń jẹ ní abẹ́ni tí ó tẹ̀lé súnà ṣe tẹ̀sùbà nàbì Muhammad sallam ṣe ọlọ́gọ́rùn kan ni àbọ̀lọ́gọ́rùn méjì àbẹ́lẹ́gbẹ̀rún káàfà wọn wá sọ bí ọba wà nù àdísì ṣe tẹ̀sùbà nàbì rẹ́ẹ̀dì ni àbí blue àbí white àwọn kan máa ṣe àwọn máa ṣe lọ ìdípa rẹ̀ bá ká eléyìí lọ́wọ́ nínú súnà òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ mayami èyí tó kù tí wọ́n bá ti pẹ̀rún o níyàn náfìlà míì má ilà rakata rakata alfajir àfikọ́jẹ́ raka méjì tá a máa ń yàn lẹ́yìn ìgbà tálẹ̀ fàjà rí bá yọ gbogbo náfìlà yòókù stop ọ̀dẹ́yìn ìgbà tó rùn bá yọ àfi náfìlà ẹni tí ó wọ mọ́sálásí masjid yóò kí raka méjì nítorí pé àdìsí míì lọ́pàá láṣẹ ipe tọba tẹ bá ti wọ mọ́sálásí ẹ̀ gbọ́dọ̀ jòkó lẹ̀ tẹ́bá lálùwàlá àfi kẹyàn rákà méjì rákà méjì yẹn ni àfáà àti yẹn náfẹ́ aláwọ̀kan òní wọ́n yàn àwọn sì wọ mọ́sálásí ni wọ́n pẹ̀lú halkọ̀ ọlọ́run bá gba lẹ́sìn fún un. ìyẹn ló lé fi yan ìyẹn ló lé yàn lẹ́yìn ìgbà tó ti kí rákà tá alifájìrì lẹ́yìn ìgbà tí wọ́n ti pẹ̀rùn kọ́dà àwọn sàhábà mi ẹ̀rú máa ń bá àwọn débi pé nígbà tá anábì ní máa yẹn náfìlà mi lẹ́yìn ìgbà tí wọ́n ti pẹ̀rùn àfi rákà alifájìrì wọ́n wà àfi rákà alifájìrì wọn wọ́n fi sí lé tí wọ́n bá ti yàn ń lé tí wọ́n ti dé mọ́sálásí wọ́n jòkó àwọn kan náà àwọn sàhábà àwọn wọ́n yan lákàtà alfajiri ńlẹ̀ tí wọ́n dé mọ́sálásí wọ́n wà yan tayatul masjid nítorí pé àdìsí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtọ́jọ́ dájú ó dà níbi kéèyàn kí lákàtà alfajiri nílé kéèyàn ó dẹ̀ bá ti wọ mọ́sálásí kó kí lákàtà tahiyatul masjid tọ́wọ́ ìjẹ́ pé òkè ńlé náà ni tọ́ba ti dé bí ó kí lákàtà alfajiri ní mọ́sálásí èyí ni àwọn tábà ọkùnrin àwọn tájọ́kùnrin tó kù lẹ́yìn ìgbà tí wọ́n ti pẹ̀rù tán òun ni ká múra ká sì jí àwọn ọmọ àwọn ọkùnrin kágbà mọ́ṣáláṣí lọ eléyìí ní sunna òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam àwọn obìnrin káwọn kìnìún nínú ilé ọlọ́lá ju kan wá kí ní mọ́ṣáláṣí lọ àmọ́ tó wá láwọn fẹ́ tẹ̀lé wa lọ mọ́ṣáláṣí ànábì ni ẹ gbọ́dọ̀ dá wọn padà àmọ́ ládàá tinú ilé ọlọ́lá ju ti mọ́ṣáláṣí lọ fáwọn èyí ni àwọn obìnrin àdáwò tí ó bá àwọn ọkùnrin táwọn fi máa kírun ilé ọlọ́mọdé àmọ́ ọlọ́gbára ọlọ́run torí àdáwò ni máa mọ́kùnrin kírun ilé àdáwò ni àbí dọ̀rúrà bóyá ìnira bóyá ojú ń rọ̀ everyday àbẹ̀rù ń bá ọ bóyá ẹ̀rù tí ó di pé wọ́n bóyá àwọn olè àbáwọn amúrọ̀bà wọ́n wà ládùúgbò ọ̀dẹ bẹ̀rẹ̀ ló sì gbà lọ́mọ́síláṣí olè kírun nulẹ̀ àbọ̀rọ̀ ìyàwó láàárẹ̀ tó lágbára olè kírun nulẹ̀ àmọ́ láì ṣe gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ mọ́sálásí lọkùnrin tí ń kírun torí ọkùnrin láti kọ́ mọ́sálásí gbogbo ń mú tí wọ́n wo ọkọ rẹ̀ ẹ̀ràn tí ń kírun lé kọ̀fẹ́ràn rẹ̀ ó máa jí lásìkò ó sì máa tráì láti ran létí kán lè kírun ní mọ́sálásí pẹ̀lú àwọn ọmọ ọkùnrin tá a bá bí ọlọ́mọṣà dá àwọn ọmọ wa sí tábà ti lọ mọ́sálásí a máa ṣàdúrà اللهم اجعل في قلبي نورا وفي بصري نورا وفي لساني نورا في يميني نورا وفي gbogbo àdúrà yìí wà nínú sítádẹ̀ ẹ̀dí kalọ̀ lè ha à ń tọrọ ìmọ̀lẹ̀ ọlọ́run sínú ayé wa sínú ọkàn wa sínú àwọn wa wájú wa tẹ̀yìn wa bó bá ti wá fẹ́ wọ mọ́sálásí níta máa ń wí aláhùnmá aláhùnmá iftahali abuwaba rahmatik aláhùnmá ẹ̀dí àwọn jama iftahali abuwaba rahmatika ẹsẹ̀ ọ̀tún ló sì gbé wa mọ́sálásí o aláhùnmá iftahali abuwaba rahmatik kálọ̀ lè mà gbàtà fẹ́ wọ tọ́lẹ́tì ẹsẹ̀ wò là ń gbé wọ tọ́lẹ́tì lẹ́ẹ̀kan ẹsẹ̀ òsì mọ́jọ́ dàrú mọ́ ẹsẹ̀ òsì lọ́gbé wọ tọ́lẹ́tì tọ́ba fẹ́ wọ mọ́sálásí ẹsẹ̀ ọ̀tún ló gbé wọ mọ́sálásí dọ́wọ́dì fẹ́ jáde kó ní mọ́ṣáláṣí allahumma inni as'aluka min fadlik allahumma ẹjẹ́ awi jama inni as'aluka min fadlik allahumma inni as'aluka min fadlik wọ́lọ́n ọba mo béèrè ọ̀lànlánlá lọ́dọ̀ wọ́lọ́n ọ̀lànlánlá lọ́dọ̀ wọ́lọ́n àtikáàrú asọba tọ́ba ti wá kí jama fara balẹ̀ lérí irun tí ti ń kírun lọ́wọ́ ò ní máa sáré wọ sáfù ọ́ máa bọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ anábìlẹ̀ ìtọ́ba bá kó kí èyí tó sì bọ́ kọ́ sá padà lẹ́yìn irun ní máa sáré wọ fẹ́ràn ọlọ́run ní olódo ni ẹni máa sáré wọ torí pé fẹ́ bá aláìmọ̀kan makani o bọ́ọ̀bá ṣubú yóò tún gbẹ̀sẹ̀ àyíṣàdé wọ̀sáfù àdẹ́bìnrin ẹ̀ máa lọ bisikina pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí tẹ́ bá bá ẹ bá wọn kí èyí tẹ́ bá sì bọ́ fún yín ẹ san padà kìdìpọ̀ ọwọ́ adé sọ́fù lọ́mọ wa mí ẹlẹ́hẹ́lẹ́ sọ́wọ́n rẹ̀ bẹ̀rẹ̀ lásì sọ́wọ́n rẹ̀ bẹ̀rẹ̀ lásì rẹ̀ bẹ̀rẹ̀ lásì àwọn tí ọ̀dà kan ní ọ̀bá yẹn ọjàrà márùn-ún ọjàrà márùn-ún. ignorance àìmọ̀kan tó gbóná tó nípa àáfàrú ń tàn àáfà lọ́wọ́ lẹ́yìn mọ́sáàsì lẹ́yìn ẹ̀rọ ní pé ẹ má sì ń tẹ̀sí má kọ̀dá ọwọ́ ajẹ́ wà lérí rùn torí kẹ́mìrán wà lérí rùn òun gangan ni mọ̀dùnmọ́dùn rùn sẹ́ni bí abáyédé ń sìn àákàn kí ni ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀mí sí lérí bẹ́ẹ̀ mẹ̀rẹ̀ bá ti wà lérí sí bẹ́ẹ̀ ni ládàá rẹ̀ ó pọ̀ sí kí ni wàá dọ́là nítorí ẹ̀dá ọ̀nà gbogbo èyí tó ń rò léyìí tó ti dáa oye máa dúpẹ́ èyí tó kù díẹ̀ káàtó ṣe sùúrù kọ́ máa bẹ́ẹ̀ mọ́ wàá jí kankan nínú méjèèjì má jẹ́ ọmọ gbàgbéra lérí àsọ̀lá torí ni ìjọsìn tá a torí ẹ̀ wá sílẹ̀ ayé lẹ́yìn gbàgbọ́ lẹ́yìn gbàtà bá ti wá ṣe tán ní tó kù jàmá àwa tá a wà ń lé lóbìnrin àbáwa tá a máa ń kà lẹ́yìn sọ́lá astaghfirullah astaghfirullah mẹ́ta aláma ń tẹ̀ sọ́lá àwọn mẹ́ka sọ́lá àwọn tàbí lákàtúntà jẹ́lẹ́wọ̀lì kẹràm tá a máa ń kà yẹn aláwọ̀ aláma ni àlùmá àti ìta àlọ́ lè ha nífa ọ̀pọ̀lọpọ̀ ọmọ o ẹlòmíì kan jẹnu ni o ẹlòmíì kan kàkà lásán ni oyè kò mí kankan tọ́ba ti mọ bó àwọn àsìkáàrù wí tán lẹ́yìn náà lọ́sẹ̀ wàá jòkólẹ̀ láti bẹ ọlọ́run kó o dòkó bẹ ọlọ́run ọba yìí kó o dòkó máa kí ọlọ́run ọba yìí dandan ni fún ọ lójúmọ́ ṣe ọlọ́ọ̀bá aláǹsọ̀ ní Qur'an Karim ọlọ́ọ̀bá ní wasabbih bihamdi rabbika qabla tulu'i shamsi wa qabla al-ghurub ọlọ́ọ̀bá ní ẹ máa ṣe subhanallah ẹ máa fọ ọlọ́ọ̀bá mọ́ ẹ máa yin ọlọ́ọ̀ kóòrùn ó tó yọ kóòrùn ó tó yọ àsìkò ó ní jama lẹ́yìn àṣùbá ní jama òkúbẹ̀ al-ghurub ẹ sì máa jòkó kẹ́ máa yin ọlọ́ọ̀ kẹ́ máa kí ọlọ́ọ̀ kóòrùn ó tó wọ̀ eléyìí rí fáàsì lẹ́yìn kíni lẹ́yìn asir sẹ́ni gbèsè tó lọ ń gbélé wa lọ́wọ́ ọkọ̀ rẹpẹtẹ nínú ayé mi ọlọ́wọ́n bá ní fasubhanallahi hina tumsuna wa hina tusbihun ọlọ́wọ́n bá ní tútóbi ọlọ́wọ́n bá yín ọba tẹ́ ẹ̀ máa ń gbé tóbi nírọ̀lẹ́ kóòrùn tó wọ̀ àti láàárọ̀ tẹ̀wáká sùpàtù ìyẹn ló fi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam àbádé kírun tá ànábì ojú kọlẹ̀ masjid yóò wá ka Allahu la ilaha illa huwa alhayyul qayyum yóò ka kul wallahu ahad kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas yóò wá ní asbahna wa asbaha al-mulku lillah walhamdulillah la ilaha allahu akbar ajileni asbahna ajileni wa asbaha al-mulku lillah gbogbo ọlá tó nílé ayé pátá sáwọn yẹn ń lé káàkiri ọwọ́ ọlọ́run ló láàrọ̀ kò sí lọ́wọ́ nǹkan mi mo wá dúpẹ́ fún wọn lọ́wọ́ bá inni afawa a sheikh sa'id al-qahtani shafa'ullahu shafa'an ajila ni wọ́n fi kó àdúrà yẹn jọ sínú citadel islam muslim bàbá náà wọ́n wà lérí àárẹ̀ báyìí wọ́n ní kánsà lọ́wọ́lọ́wọ́ báyìí abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sàbà fún lálàáfíà ṣe é pé níta ń ni pé kò sẹ́ni bí yóò ṣe jẹ́ ni ọlọ́run tó tọ́lọ́run ní dẹ́yàwó àmọ́ ọlọ́run ọba àlá ó fi dáadáa sínú ìwé àdúrà náà àwọn kan ṣáájọ pé ànábì máa ń ka nǹkan báyìí ìmọ̀ ń ka nǹkan báyìí ìmọ̀ ń ka nǹkan báyìí láàárọ̀ ìmọ̀ ń ka báyìí rọ̀lẹ́ àwọn kan ṣáájọ wọ́n ti sọ di tẹ́lá fún un ló ti jẹ́ pé ilé tí ọba sí yéṣu muslim ń bẹ ilé yẹn ewu ń rọ kiri káyẹ̀ yóò sì padà wọ bẹ̀ nítorí gbogbo nǹkan ànábì máa ń ṣe láàárọ̀ tó bá ti kásùbà tán ni wọ́n kó síbẹ̀ àwọn tábà ní kálí ní àwọn tábà sì ti sọ́nù kálí ẹ̀rà mi àwọn tábà sì ní ilé tá a kà á kálọ̀ lè gbọ́n eruku rẹ̀ nù kálẹ̀ ṣe kíni kálẹ̀ bẹ̀rẹ̀ sí máa ka kọ́lọ̀ méjì ká lóòs. ọwọ́ aka àsìkárù sọ̀rọ̀ yìí ọwọ́ ká láti aláwọ̀ láìláì láwà ọwọ́ ká débi aláwọ̀ masọ́lẹ̀ wọ́sẹ́lẹ̀ mọ́ alánàbí yìí Muhammad ìbẹ̀lẹ̀ ọkà dé ẹgẹ́ bá a ṣe máa ń ka yẹn ẹlòmíì ti ha nínú wa ẹni tí ọba ha máa ń gbé dání káàkiri ìwé àdúrà rẹ̀ máa gbé dání ẹni tí ń sóògùn náà ń dání bó ṣe jẹ́ pé orí ibú lòun wọ́n padà sí kínní ni wọ́n padà ṣe ìwọ́n tó wá gbé àdúrà gidi lọ́wọ́ ọ̀wá lọ gbàgbé ẹ̀ sílé ọ̀wá rí ka àlìjánu gan fẹ́ kọ́ gbàgbé ẹ̀ wọ́n fẹ́ kọ́ wà lákòó rẹ̀ kankan ọmọ ká wọ́n fẹ́ kó síbáyìí kó sì tó parí padà ìwọ́n lò nígbà fún ṣètọ́ tó sábà ti kà á lójúmọ́ ọlọ́run bá ti fún ọ ní nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ ó ti wà nínú sọ ọlọ́run nítorí ọlọ́run dákan ní faburú sí ọ tí ló fi sùn wọ́n kàn máa bẹ náà ni wọ́n máa pe agbára kan bẹ tó lò lẹ́yìn náà aláwọ̀ máa sínú àfọ̀n ibi tó fọkàn sí yóò máa ṣe jíjẹ mímu rẹ̀ rọrùn ẹlẹ́ẹ̀kẹta ọwọ́ àwọn wà nínú àwọn wàlẹ́ ọlọ́run tí wọ́n ṣe zikir tí wọ́n rántí ọlọ́run lérí ilẹ̀ lẹ́yìn tó dẹ́kun tó bá jáde láyé ọlọ́ lè bá lẹ́kùnrẹ́rẹ́ lọ́dọ̀ ọlọ́run bá wa mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ṣe pàtàkì fún wa yusuf muslim wọ́n pè ní citadel wọ́n pè ní fortress kálọ̀ lè gẹ̀tẹ̀ àwọn tàbá lè download ẹ̀ lérí net oye tàbá ti tẹ yusuf muslim ọmọ àgbéjáde wọ́n download yóò wà lórí fóònù rẹ̀ sọmọ pé fóònù rẹ̀ náà ní bèjì rẹ̀ tẹ́lẹ̀ kò sígbà tó jí tó ní pé fóònù mi wà nígbà bí fóònù ṣe wà pẹ̀lú ọ̀gá náà wọn sálàfù sọ́ọ̀lẹ̀ náà wọn ẹni eré wọ́n ní bí fóònù ṣe wà pẹ̀lú wa lẹ́yìn tá a lè yà á lẹ̀ ńgbà kankan wọ́n ní bí kùránì ṣe wà pẹ̀lú àwọn ẹni ìṣáájú nìyẹn sẹ́nìkan bẹ́ẹ̀ níwájú òsì fóònù lápò ẹ̀ kò sí àbí tí wọ́n ti àjẹ́ ìgbélógún bí ìṣe ń bọ́ alẹ́kọ̀ọ́ náà ní tó ń yọjú wo bẹ́ẹ̀ pé sóṣì wà mẹ́ẹ̀ tẹ́lẹ̀ ti sọmọ́ láì àwọn ìyẹn wọ́n sàkólé kan Qur'an débi pé Qur'an náà ni oore tọ́lọ̀mọ́ ṣe fún yàn lé ayé kéèyàn ní àkólé kan pẹ̀lú Qur'an Karim tabati wa kàṣkàrù yìí tán lẹ́yìn náà àwọn àdúrà tó bá tún lè ṣe a máa wá lọ bí iṣẹ́ a máa lọ bó jama a máa lọ bí iṣẹ́ ká tó lọ bí iṣẹ́ a jẹun àbáni jẹun àwọn àbáni déyìn bá ti ṣe àṣkàrù yìí tán tó dáa jù tọ́lọ́mọ́ bá fún nígbà láàyè ìbá jẹ́ gàgà ìwé kan nínú Qur'an kọ́ka ìbá jẹ́ júùsù kan gbìyànjú kọ́ka ìbá jẹ́ ìdajì ewé gbìyànjú kọ́ka ọ̀kan náà àwọn sálàf ó ní tá bá ma ọtí tóbi alukur'an ni pẹ̀lú kíkà rẹ̀ lójoojúmọ́ ó ní wàllá kò sí bá sì kò ṣe lè wù kọ́ há fún yàn tó téèyàn gbọ́dọ̀ má ka àyà kan kó tó jáde mọ́sálásí ó ṣe wá ó ṣe wá lágbára ó wá rí ojútùú wẹ̀ mọ́ ọ̀kan mú quran bisimilahi rahman rahim tọ́ha salamu alaykum wa rahmatulahi wa barakatu ó sì máa lọ bíṣẹ́ tọ́ha ó ti tó tọ́wọ́ àti tó kọ́kàn sí alhamdulilayi lẹ́dí ansala ala abudul kitaba walam yaji alahu iwaja tó masalam salamu aleykum jama ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀n lọ bíṣẹ́. èyí ojúmọ́ rẹ tá a máa ń pe ọlọ́run jẹ́ ajíire o oyé kò sí fẹ́ni tí ọ̀ka kọ̀ọ̀rán lójúmọ́ tóró náà nìwé ọlọ́run tó wà lérí ilẹ̀ tí ò sí tó tó lérí ilẹ̀ ọlọ́run alukurani ju anabi wa muhammad lọ sallallahu alayhi wa sallam alukurani ṣe kí ni ó ju anabi lọ anabi sì ju gbogbo dọ́lọ̀ dálọ àbùtọ́rí pé kurani kì í ṣẹ̀dá alukurani sífàtú min sífàtí Allah nínú ìròyìn ọlọ́ni nígbà anabi náà máa ń bẹ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ a'udhu bí kalimati Allahi taama yìí ń wàásọ pẹ̀lú kurani kalimati taama àwọn kẹlímà tó ti pé síbẹ̀ min sharri ma khalaqa níbi aburú tọ́lọ̀ ń dá anabi gan máa fi ń bẹ ọlọ́run níta anabi fi ń bẹ ọlọ́run sójú anabi lọ alukurani yẹ àmọ́ pàtàkì ẹ ẹlòmíì nínú ramadan tọ́lọ ló ti ṣìkọ́ àgbẹ̀ kọ̀dà bẹ́ẹ̀ lẹ́yìn gbàtà bá ti ka ti ọ̀rọ̀ wa lọ́rùn tán ó tọrọ àdúrà tó bá fẹ́ tíbi iṣẹ́ rẹ̀ bá sì jìnnà ọ máa kà á lọ lórí ọ̀kadà ni o nítorí tọ́ ọba ilé pẹ́ tí wọ́n bá yọ ọ́nṣẹ́ wọ́n pe ìmáàmù lórí kò jòkó sí inú mọ́ṣáláṣí ọ máa kà á lọ ọ máa jẹni lọ náà ní wẹ́rẹ́wẹ́rẹ́ bọ́wọ́ ọ̀nà mọ́tò ọmọ ọmọ ọmọ òwúrin kankan abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá ìṣàánú wa ká tó jáde á jẹun oúnjẹ tá a fẹ́ jẹ wọn ní ká ní bisimilá làwọn fẹ́ jẹun kí láwùjọ máa bisimilá bó ṣe kéré tó yẹn lọ́pọ̀lọpọ̀ gbà àmọ́gbàgbé tábà jẹun tí abáwá ń ti ń jẹun tá a padà wá rántí pé àmọ̀ sí bisimilá ìdí sẹ́dá ní káwé ni pé bisimilá yìí fi awwalihi wa akhirihi ẹ̀jẹ̀ àwùjọ fi awwalihi wa akhirihi àbí bisimilahi awwalahu wa akhirahu bisimilah awwalahu wa akhirahu èyí tó bá rọrùn lọ́rùn bẹ́ẹ̀ tó o bá ti wí gbogbo àwọn oúnjẹ tó ti jẹ síwájú tó o jẹ pẹ̀lú sọ ọlọ́run ọlọ́run ọba ó ti bọ̀ protẹ́tì aburú tó wà ń bẹ̀ fún ọ bá jẹun tán kí n lásọ jama ni alhamdulillah alladhi at'amani hadha wa rasaqanihi min ghairi haulin minni wala quwwa gbogbo ẹ̀ wà nù citadel o mọ̀jà ayà rẹ̀ ọjà o ẹ̀ lè wà nù citadel ọwà ń bẹ̀ àkàn ìtumọ̀ ẹni pé ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó fún mi jẹ tó sì wá sí àrísì kiri jẹ mú ọlọ́run fún mi láì ṣe pé mo lágbára kan tí mo lè fi fúnra mi jẹ tí n sì ní ète kan tí mo lè lò tí n fi oúnjẹ jẹ wàláhì tọ́lọ́run ọba ọba fún olóúnjẹ jẹ ò lè rí jẹ gbogbo dáńjẹ yẹn jama nírọ̀rùn yẹn oye bọ́lọ̀ bá fẹ́ kó le fún yà yóò le láti rí nígbà míì ó tún rí láti jẹ yóò tún le nígbà míì ó jẹ láti yà yóò tún wá le gbogbo arísìkì tọ́lọ̀ ń sè yẹn èyí ń gbọ́dọ̀ dúpẹ́ tí èyí bá ti jẹun tán gbàrà eléyìí láà wí tá a bá ti jẹun tán yóò máa jẹ́ pé àárín ti ọlọ́run àbíjọ́ kan bẹ́ẹ̀ ní ìrìn jẹun jẹ mọ́ gbọ́dọ̀ bọ́ gbà wẹ̀ ọ́ Eh, gbogbo àwọn tá à ń sọ yàrá wíìlì ìdìyẹ omi àwọn wíìlì ìdíje ojoojúmọ́ tá a máa ṣe kí ni tá a máa ṣe ṣe rí wíìlì ìdíjà ní àwọn kàdéyà tí wọ́n ń sọ yẹn àwọn ń sẹ̀sìn ni o wíìlì làwọn náà ń pè èdè sì ni wíìlì èdè yẹn ṣe ojoojúmọ́ nínú àdúrà ni wọ́n pè ní wíìlì wíìlì tá a bá fi Yorùbá pè ní wọ́n máa ní wíìlì àyẹ̀tọ́jú tá a bá ní wọn ọ̀tá èmi náà fẹ́ ṣe wíìlì kọ́mọ́dù pọ̀ iṣẹ́ ìjọsìn téèyàn ń ṣe ní gbogbo gbà continuously ni wọ́n ń pè bẹ́ẹ̀ tọ́ba ti wá jẹun tán ètò kù ní kọ́ ọmọ lọ́bi iṣẹ́ kó lè bá rí mi jẹ nítorí ibi iṣẹ́ ló ti mọ́ wálé tó fi jẹ mí kí láwàá wí tá a bá ti fẹ́ jáde torí bó ṣe ń jáde ọ̀ ń jáde ọ̀fẹ́ jáde sínú ayé ọ̀fẹ́ jáde sọ́dọ̀ àwọn kà kí ni mo pè é jẹba ìkà àfẹ́ àjẹmọ́ fi àṣekínni. mọ́fì ayó ọ̀daràn àwọn olórí ibú pọ̀ láyé dolórí rẹ lọ kọ̀ wá síbi tó ti ní pàdé wọn nínú ni ó ti kọ́ pàdé wọn eréṣiríṣi ọ̀kan ń pàdé ọmọ ìyàwó kan ni ó ní ọ̀yá ó sì wọlé ba nu mọ́tò ó ní sún tọ̀hún lóun ti sùn sún díẹ̀ sí ọlọ́run ti ọba ah, gbé pólíbàgì jáde ó ní wà nú ẹ̀ torí irú yín ní ń gbé káàkiri ọbẹ̀ náà nù. ẹ dákun òun wẹ́n tí ó ṣe níkà bẹ́ẹ̀ náà làwọn tí ó gbé àgbàlagbà tí wọ́n kọ́ ya iṣẹ́ mbẹ́ nbí tí wọ́n kọ́ ó ètò pé kò pè é tọ́wọ́ ti pè é tọ́wọ́ ni máa bọ̀ ní kọ́mpìnì wọ́n wọ́n bẹ̀ báyìí wọ́n tilẹ̀kùn mọ́ni ẹ wọ́n tilẹ̀kùn mọ́ yẹn máa jẹ̀ máa wọ́n ti lọ lè sàpáta rẹ̀ wọ́n yọ apá àtẹ̀sẹ̀ wọ́n tó wọn tó padà wálé iṣẹ́ náà níṣẹ́ wákàtí kọ́lọ́mọdé asẹ́rìn àwọn olójúbú ọlẹ́ àfàjò òun ò ṣiṣẹ́ yọ̀ọ̀ wá bínú orí ẹni tí ń ṣiṣẹ́ àwọn àwọn olóògùn lọ́kùnrin lóbìnrin ilé ayé aburú bẹ́ẹ̀nbẹ́ àdébìwájú wa ti fẹ́ jáde ẹ wá sáde ọlọ́run kẹ́ni bisimilá tawakalitu alala wàlá haula wàlá kuwata illa billah bisimilá tawakalitu alala wàlá haula wàlá kuwata illa billah nǹkan mẹ́ta péré náà ni bisimilá ẹlẹ́ẹ̀kejì táwa kálítú alàlá ẹlẹ́ẹ̀kẹta wàlá hawla wàlá quwwata illa billah ìtumọ̀ ẹni pé pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba ni mo ti fẹ́ jáde mo fẹ́ jáde sínú ayé pẹ̀lú orúkọ ọlọ́run mo wá gbára lé ọlọ́run ọba náà kò wá sí tí ó yí padà lé mi kò sí agbára tí ó yí padà àfi pẹ̀lú àṣẹ ọlọ́run ọba wa ànábìrin tẹ́ ẹ bá ti wí bẹ́ẹ̀ àwọn èṣù gan ni wọ́n máa sọ fáwọn ọmọ ìyá wọn pé eléyìí ti ń lọ yẹn òkìta wọ́n òdìta wọ́n kùfìta wọ́n ti sọ eléyìí o ẹ má kọlu o kẹ má jóná o eléyìí ti ń lọ yẹn o ti wí kankan jáde nsìn o. jama gbogbo àwọn àdúrà kéékèèké yìí ọ wá àyè tó fi màá nífà ọ wá àyè tó fi ha bàbá àmà pé o làákàyè bá tó gan ọkọ sínú pépà ọmọ amújáde ìgbà tó fi mú jáde lọ́sùn kan yóò dúró wàláhà ìsúnmọ̀bìlá ìlàsí láìlà ìlàhùwà ilé ayé tá a wà yìí Allah ní kúlẹ̀ àwọn òdòdó rabbil falaki min sharri ma khalaqa ìrẹ́ ànábì máa máa jẹnu máa jẹnu má dákẹ́ sọ pé ìmọ̀ ń wà sọ pẹ̀lú ọlọ́run ọba ọba tọ́lá ṣùgbọ́n níbi aburú ń tọ́dá ọlọ́run ká ànábì ọmọ dákẹ́ kọ́ máa jẹnu torí kí ipa ọmọ bá ka pípẹ́ èso àtàwọn ẹni èso làwọn wà dákẹ́ tọ́ba ti wí bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́ọ̀rẹ́ ọ̀bọ̀ọ̀rẹ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run aburú kan sì ti ń ṣe ọtọ́ fìdí bó ṣe wá jáde ńlẹ̀ ayédàkó gun ọ̀kadà rẹ àbí kẹ̀kẹ́ náà fẹ́ àbí kó gun mọ́tò èrò sórí gbogbo ń tọ́ ọbẹ̀ gùn yẹn ipá rẹ̀ ọ̀ka wọn ọlọ́run kan rọ̀ wọ́n ni ìbàjẹ́ sin ìbàjẹ́ nǹkan tí ò lè sọ̀rọ̀ anabi sàlá tó bá ti wà lérí wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun ẹja wí jama subhana allazi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinina wa inna ila rabbina lamunqalibun bó ṣe máa ń ní ọlọ́run wọn sọ ọyàn tí yóò fi bọ́ọ̀lẹ̀ lérí nǹkan náà títóbi ọlọ́run ọba ọba tó sẹ́ńtà gùn yìí tó sẹ́ẹ̀rọ̀ fún wa alágbára tó bá yarí tán o tí ẹ̀sìn bá tọ́ọ̀nù tó lọ́wọ́ lọ́mọ́ èmi ọmọ ń tọ́ mẹ́sẹ̀ àti kọ́ làwọn mẹ́lẹ̀ kátó wá bọ́ ọ̀kadà tí ò lè sọ̀rọ̀ ẹ̀sìn ti ń gbọ́rọ̀ ó lè ṣe tó fẹ́ fún ọ kátó wá gbọ́ ọ̀kadà tí ò lè sọ̀rọ̀ tí wáyà ò sọ fún ọ pé ọkọ̀ sọ fún ọ nígbà tó wọ́n jà bírèkì ọ̀sọ́ àbí bírèkì bá sọ fún ọ pé òun fẹ́ jálè <laughs> ọlọ́mọdé á sèrè gbogbo ń tà ń gùn yẹn pátá àfi pẹ̀lú agbára ọlọ́run bí ìmọ̀ ti wá wílé nìkan gùn yẹn kátó wá pé plane wọn ò sì lábùjẹ kọ̀ lábùlà kan wọn bá ti bọ́lẹ̀ bọ́lẹ̀ ọlọ́mọdé á sẹ́ni o tẹ́yìn bá ti kà á ọlọ́wọ́n protect yẹn tẹ́yìn ó fi bọ́ọ̀lẹ̀ lẹ́yìn nǹkan gùn náà tó àwa tá fẹ́ wọjà a fẹ́ wọ́bó a fẹ́ wọjà sẹ́yìn ọjà náà láti mú ti àjẹ wálé bẹ́ẹ̀ bá ti di ọjà anabi sallallahu alaihi anabi ní ká láti máa sọ pé la ilaha illallah ẹja àwùjábà wahdahu la sharika lahu láwùlì mọ́lìkù wà láwùlì hamdu ويميت yẹ wa yóò mẹ́tù wà wà وهو على كل شيء قدير khayru wà wúwa ala kulli shay'in qadir kò sọba tá a sin tọ́lẹ́tọ̀ sísìn lẹ́yìn ọlọ́run kò nígbà kejì òun ló ní gbogbo ọlá tó wà láyé òun nìkan ló sì lọ́pẹ́ òun ló yẹ ká máa dúpẹ́ fún òun ní iye èèyàn nípa àyàn ọba yìí lọ́ba àlàyé tí ò ní kún tiẹ̀ ọwọ́ rẹ̀ ní gbogbo rẹ̀ níwà gbogbo rẹ̀ dáwà ọwọ́ rẹ̀ lọ́wà ó sì lágbára láti ṣe fún wa ànábì tí n bá wí bẹ́ẹ̀ ọlọ́run dáàbò bò yàn lọ́jà téèyàn fi darí dé wọ́n tún wá fún yàn ní ládàá one million alif alif asada one thousand lọ́nà one thousand àbí sí one million yẹn one thousand lọ́nà one thousand alif alif kataba allahu lahu alif alif asada la ilaha illallah ẹgbẹ̀rún kò tí ì sí mílíọ̀nù gbà yẹn bàtà ànábì ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ládá wọ́n kọ́lẹ̀ fún yàn tẹ́yìn bá ti wí kẹ́límà gbólóhùn yẹn lẹ́yìn náà wọ́n wá parẹ́ fún yàn wọ́n máa Allahu anihu alifa alifi sẹ́yìá wọ́n pa mistake ẹ̀sẹ̀ kéékèèké one million wọ́n parẹ́ nínú fáìlì yẹn lẹ́yìn náà wọ́n rúfẹ́ ah lẹ́hu alifu alifi daraja wọ́n wá fún yàn ní ìgbéga ipò lọ́dọ̀ ọlọ́run èyàn súnmọ́ lọ́wọ́n ọba daraja daraja àgbéga reward wọ́n fún yàn ní kíni wọ́n fún yàn ní ìpele one million lójú jẹ́ pé àwọn sọ́lábọ̀ sọ́ọ̀lẹ̀ wọ́n dìdí máa ń fa ara wọn ipe ọmọ ìyá dákùnjẹ́ adọ́jà kálẹ̀ rayọ̀ kálẹ̀ ṣe kínní kálẹ̀ rayọ̀ àfa ọjà adọ́jà kálẹ̀ ọ̀lẹ́ ra bàtà bàtà tí wọ́n fẹ́ ra ń ń tòṣí ń o ọjà ni wọ́n ti lọ torí kálẹ̀ bá ṣe kínní kálẹ̀ bá gbọ́ládà àdéhìí wọ́n á mọ ọjọ́ tó ti wọjà tó ti lùsà àdéhìí tó ti lùsà àwọn rẹ̀ ẹni mẹ́wàá fẹ́ wọjà yóò ní a'udhu billahi minash shaitanir rajim tí wọ́n ní kó wí kàn tí wọ́n ní kó wí kàn tí wọ́n ní kó wí ní kó ṣe kíni kó wí lẹ́yìn náà oògùn òní mú ọlọ́jà gbogbo àwọn ní ọjà pátá ní kálukú ń fi àṣírí bú wọ́n fi ń tajà ọlọ́mọdé alàràkúrà ó ti ra pákẹ́ẹ̀tì ìsáná méjì náà ní last week ó bá tún dọ́jà ló bá tún ra ọ̀dọ́sìn mẹ́jọ mẹ́yàn bá ṣèyàwó gan sẹ́yìn lè lò tán eléwé dún sóògùn aláta sóògùn la ilaha illallah ọlọ́mọdé sẹ́rìn kò sí táwọn yẹn ń tàn sí kó tó wọ́n fogun ta mọ́ ó sì jẹ́ pé kọ́lọ́n wọlé àánú rẹ̀ kọ́mọ́sà sọ wa tọ́ èyí wọ́n fẹ́ travel nígbà míì ìjáde ẹlòmíì yóò jáde kó láàrin ìlú ń travel lọ ni nígbà níbi ní ká máa wí Allahu akbar ẹ̀já jama allahu akbar allahu akbar ẹ̀mí lónìí yẹn ẹ̀mẹ́ta subhana allazi sakhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun ìtumẹ̀ torí àsìkò wa ọlọ́run ló tóbi jù ọlọ́run ló tóbi jù ọlọ́run ló tóbi jù mímọ́ fún ọlọ́run ọba tó ṣe nǹkan gùn yìí nírọ̀rùn fún wa ipa àwọ̀ ọ̀ka o ọ̀dọ̀ ọlọ́run náà láti padà sí o wa inna ila rabbina lamunqalibun Allahumma tó bá jẹ́ tẹ̀lé àjò ní tó fi kún ni pé Allahumma ìwọ ọlọ́run ọba inna nas'aluka fi safarina hadha al-birra wa taqwa ìrìn àjò tá a fẹ́ rìn yìí wọ́n bá fi oore síbẹ̀ bá wa fi bẹ̀rẹ̀ ọlọ́run ọba síbẹ̀ wa min al-'amali ma tarda gbogbo iṣẹ́ tá ṣe nínú àjò náà má jẹ́ ó mú wa rí bínú ìwọ ọlọ́run Allahumma ìwọ ọlọ́run ahawwin alayna safarana hadha musa sí ìrìn àjò yìí ní rọrùn wa tuwi anna bu'da kí wọ́n lọ́wọ́ bá Allah kọ́ mọ́jìá mísì ojú ọ̀nà sẹ́rí ìbàdàn sáà àti mọ̀ pé ìbàdàn sí àbí èkó sí ìbàdàn bóyá one and a half hours àbí kéèyàn wá rin ìbàdàn àmì kéèyàn rin èkó sí ìbàdàn ní wákàtí mẹ́fà sẹ́yìn pọ́ sẹlẹ̀ rí ó lè jẹ́ tráfíkì náà fà ó lè jẹ́ igi kan ní òwò sójú ọ̀nà ó lè gbé táǹkà kan ní òṣùwọ̀n lọ́jọ́ mọ́tò kan ní ọmọ jóná lẹ́gbẹ́ accident ńlá kan lọ́sẹ̀lẹ̀ ẹ wà kú nbí lago mẹ́fà àárọ̀ ẹ sì dé Ìbàdàn lago mélòó jama ẹ lago kan ọ̀sán bọ́ọ̀dù ni pé ntí ó jìnnà kádàáwó sì sọ ọ́ di tó ṣe kínní tó jìnnà mọ́ yàn lọ́wọ́ nígbà míì èèyàn sì máa sọnù tí wọ́n ní ẹgbàá bí ẹ bá ti gbàgbé ẹja sí Ìbàdàn lẹ́bàṣà ń lọ lẹ́bàṣà ń lọ ń bọ̀ ẹ̀ lẹ́bàjá sọ́dọ̀ ọkùtọ́nu ah! ẹ bá wò pé ibùdó adé wàhálà ni anabi sàlẹ̀ àwọn wọ́n ti wẹ̀ àná bóòdà gbogbo tí ó kọ́ sí ti ìrìn àjò tó easy tó rọrùn tí ó jìnnà tó fi wá di tí ó jìnnà rẹpẹtẹ tá a máa wá dá múnúgbó ọlọ́mọṣà gbé fò wá nínú ìrìn àjò yìí torípé àtàwọn ìbánu tẹ́lẹ̀pọ̀ ọ̀nà kan náà ni wọ́n wé náà ni tí wọ́n sọ fún mi pé kìnìún ń bẹ lójú ọ̀nà o àbáwọn ayákẹ́lẹ́ amúrọ̀bá ti wọ́n bẹ́ẹ̀ o sẹ́ẹ̀ níbẹ̀ nugbó ẹ̀ka mọ́nà ọ̀nà àkọ́dọ̀dú ni bá tún dé lọ́wọ́ tó sọ fún mi pé à Ìbàdàn lẹ́ ń lọ ẹ padà sí yànnàpájà o téèyàn wá ní irú ìrìn àjò làwọn irú àdáwó ìrìn àjò làwọn kàn yìí wàláhì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ anábì àwọn abẹ́lẹ́ wọn bá bẹ́ẹ̀ wọ́n ti wẹ̀ aná bọ́ọ̀dà lẹ́yìn náà àwọn fáà tó ń tu sí pé ìrìn àjò tí ọwà tó jòkó tẹ́ ní ibú tó wá fẹ́ sọ́dọ̀ lórí ibú àbí ìrìn àjò tó ń rìn ìgbà tó fi wẹ̀ ẹ̀gbẹ́ rẹ̀ báyìí lọ́ba rí pé àwọn agbanipa àwọn tí wọ́n mú ni lọ́wọ́ ń bẹ̀ àwọn wá fi fún wákàtí mẹ́rin wákàtí márùn ọjọ́ mẹ́ta mẹ́rin ó wá lẹ́yìn ọjọ́ karùn-ún wọ́n ní àdúrà yìí náà ti ṣiṣẹ́ fún wọn ó ní wọ́n wá tàǹsì náà ń sọ yẹn àwọn àdúrà yìí àká àkàmàjẹ àkàdákẹ́ nínú mọ́tò ni ọ̀daràn mi ò tún máa ṣe ẹ àmì àmì nígbà tí ọ̀hún ní lórúkọ Jésù kí ló kọ́ ha àdúrà náà tá a máa kà ó nípàdé àdúrà náà lẹ́bìnrin aláwọ̀ anta sa'ibu fi safar anta sa'ibu fi ìwọ ni ọwà pẹ̀lú wa nírìn àjò àsùn kankan mára àsùn kankan máde kò sí kankan ní abẹ́ mọ́tò wa o à ń tàṣọ ibú fi sáfà ìrìn àjò wa yìí wọ́n lọ wà pẹ̀lú wa o tó sì máa protect wa àwọn oní nǹkan mìíràn o wal khalifatu fil ahli wọ́n náà látún wá fi sílé tí oró léde wá mọ́jà burú máa mi mọ́jà burú ìyàwó mi mọ́jà burú dúkìá mi o ẹ̀rí títóbi ọlọ́run ọba tó òun ní ń nítorí sọ àwọn tí wọ́n ń ṣe kíni àwọn tẹ́ ń travel Allahumma wa ọlọ́run inni a'udhu bika min wa'asa is-safar gbogbo wàhálà àrìn àjò pátá mọ́jẹ̀rí kan bẹ̀ wa ka'abatil manzari lẹ́yìn náà ìríkùrí lérí ìrìn àjò mọ́jẹ̀árì bí kankan bá àgbàrá ẹ̀jẹ̀ ẹ̀yẹ́ abẹ́kan rí àwọn èèyàn tí wọ́n yọ̀bọ̀n tí wọ́n ń bọ̀ sọ̀rọ̀ pé ìríkùrí lè yàn rí yẹn ka'abatil manzari nìyẹn pẹ̀lú ẹkún fìlìmáàlì eh, owó wa tí amúdání àti ìtọ́wà ńlé mọ́jà rí bàdúnjẹ́ ń bẹ̀ wọ̀lẹ̀ ahàlì àwọn ará àwọn ẹbí wa tá a fi lé mọ́jà bá bàdúnjẹ́ lára wọn tá a bá délé ẹ dákun àdúrà wo lọ́wọ́ comprehensive tó tó àdúrà tán sọ. àmọ́ sítádẹ́lì ń bẹ lọ́wọ́ rẹ ọ̀ká ọ̀ká ọ̀kan pé èsì mùsùlùmí ni ìwé àdúrà wa ọ̀ká bọ́bá ti ń lọ tráfìn lẹ́mùdání ìwọ́ ọ̀ká tàbá wa darí àwọn àwọn bọ̀ láti rìn àjò ànábì náà da kan fi kún wípé a ìbúna ta ìbúna abiduna li rabbina hamidun lẹ́gbàá tàbá ka ilé yìí tán a sì yìí tí mo sọ ni oná wà ní citadel a padà sí ilé báyìí àtúbà lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ nínú àjò èyí tá a mọ̀ èyí tá a mọ̀ ajé ẹrú sìn fún ọlọ́run a sì dúpẹ́ fún ọ lórí bó ṣe sọ wa lọ tó tún sọ wa bọ̀ sọmọ pé wọ́n ti fún ọ ní tiẹ̀ kọ́dà bídíà ní ọ̀jẹ̀ nínú mọ́tò kí wọ́n ní ẹ̀ẹ́dẹ́kọ̀ jésù kẹ́ni kọ́mọ wá ní àmì àbí kọ́ ní ebi ìbádùá mọ́tò wo ní bọ́sùn náà gbọ́dọ̀ ẹ̀jẹ̀ ẹ̀ mọ́tò wo ní sọnù igbó onídọ̀nà máa dẹ́fà lọ́wọ́ ìgbà tó fi parí àdúrà rẹ̀ wọ́n ní lórúkọ jésù ọwọ́ sàmì tí tẹ́tí bá ọ. àwọn ní bísímìlá àbí òun ní lórúkọ kíni lórúkọ yín sá sọ́wọ́ àdúrà wọn ṣé yín sá lè sọ ọwọ́ ní bàdúrà náà wọ́n ṣe islam rò sí kúnná ọ̀dà wọn ní ṣe ti wọ́n ṣe ti àwọn ní kìrìsìtánì tán ẹwà ní jẹ́ àbá ẹ̀yìn náà bu ọlọ́dúnwà àbí sẹ́yìn ẹ̀wọ́ mọ́tò rò rí mo sì tún wọ̀ kan ní bí ọ̀sẹ̀ mẹ́ta sísìn oye lọ́wọ́ ní àbá ẹ̀yìn náà fún ọlọ́dúnwà mo sá wò rántèmi ni tí wọ́n màdúrà tó yẹ kí wọ́n ṣe wọ́n tó jẹ́ muslim wọ́n máa wá wí katakata yóò máa ní làkàdíjà kùn rọ̀ṣúlù mi náà fùsùn ní làkàdíjà kùn ní àkàmbẹ́. wọ́n wà ní ibi yọ́dá ti sàdúrà kan nídìí bẹ́ẹ̀ tí mọ́tò bá ti sí àdúrà tó yẹ kọ́ ọ̀ka mú bọ́nú kọ́ ọ̀ka fún rẹ̀ níwọ̀n nìkan oye tọ́ba ti yàrá àwọn yòókù létí pé ẹ̀ náà má gbàgbé àdúrà ìrìnàjò yín o tí ọba sì máa ó fún ní fóònù rẹ̀ kọ́ ọ̀ka ń eléyìí ni sunna ojúsọ́lá muhammad sallallahu alaihi wa sallam tó èyàn wá lọ wọn á invite yàn pé lágbájá wàá gba sẹ́ndì kan lọ́ba dé ìlú tó dérí sọmọ pé iṣẹ́ náà lọ́wọ́ jáde ọwọ́ dé ìlú tó dérí àbí kọ́mpìnì tó dérí àbágbègbè kan tó dérí àdébìnrin tó bá ti débì kan tó dérí sáde ọlọ́run o àwọn aburú bẹ̀ wọn ò ní ṣe o kí lọ́wọ́ wí lẹ́ẹ̀mẹ́ta a'udhu bi kalimatillahi taama min sharri ma khalaqa àdébìnrin tó yẹ ọlọ́run ọba Allah kò ní jẹ́ kí nǹkan kan fara ní títí tí ó fi kúrò ní ìlú tọ́wà yẹn àbí agbègbè tọ́wà yẹn èyàn lè wí téèyàn bá wà láàrin ìlú náà téèyàn wá lọ bìkan tí yóò máa gbébẹ̀ tẹ́lẹ̀ especially àwọn tá a ní í ṣe pẹ̀lú site bricklayer carpenter ọkàn dé site ọkàn muhammed ọkàn kan bẹ́ẹ̀ bí ṣe kan lé ọmọ pàwọn kan ni wọ́n ń gbé ibi tọ́wọ́ àwọn tọ́fẹ́ máa kankan lé lórí àwọn àdìjẹ́ torí inú àwọn ilé táwọn àjànú máa ń gbé ilé àkọ́kù uncompleted building wọ́n máa ń gbé bẹ̀ inú gbó wọ́n máa ń gbé bẹ̀ àwọn ahéré wọ́n máa ń gbé bẹ̀ ẹ̀yìn wẹ̀tọ́ bá ti dé má gbàgbé láti ṣàwọ́dọ̀ bí kálí máa ti láì táàmà ní sáré máa kà lẹ́mẹ̀ẹ́ta tó fi kúrò lágbègbè yẹn aburú kan ní sẹ́wọ́n ẹ̀yọ́ màá yá mi nínú àwọn iṣẹ́ tí ó yẹ ká gbàgbé àwa tá a bá lọ opportunity ẹ̀ ọ̀dà púpọ̀ lẹ́yìn ìgbà tó rùn bá ti yọ ká máa ṣe sọ̀látù duha ẹja sunna mu'akkada ni anabi ò lè má ṣe lójúmọ́ kódà bá dábàá tíráhùn bí nàfílẹ̀ òṣèjọ́ ọ̀ràn yàtọ̀ tẹ̀yìnbá tíráhùn anabi má ṣe dọ́hà láka méjì láka mẹ́rin láka mẹ́fà láka mẹ́jọ èyí tí pàrẹ̀ bá ká láti ìgbà tóun ti yọ títí tí zóòrè ó fi kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tọ́wọ́ ti kù díẹ̀ tí wọ́n kì í zóòrè àsìkò tó wá ti sékìní ó ti tán ẹ̀yin ìyá wa ní ṣọ́ọ̀bù níbi iṣẹ́ wọ́n mọ àwọn olówó ńláńlá tó jẹ́ mílíọ̀nìyà ńláńlá tí mo fíṣítì rí tí mo rí pé wàláhì kò bọ́mọ wọn lọ́wọ́ rí wọ́n sì ń control billions tọ́mọ̀ pé kọ́bọ̀sì ni wọ́n ń control tó o ṣe dùn wá billions wọ́n mọ ẹnìkan wọ́n sì ó sì gbogbo àlejò tó bá fẹ́ dá lóhùn yóò sọ pé òṣà àṣẹ dákun mo fẹ́ sáré ṣe dùn ha ìṣẹ̀lá kà mẹ́jọ rẹ̀ àbí mẹ́fà àbí mẹ́rin yóò sì máa dá wọn yẹn lọ níjọ́ kan mo wá ra àwọn kan mo ní nígbà tí ẹni tí ẹ fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tí ń ṣe dùwà èyàn tí ẹ fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ fẹ́ ọ fà yìí lẹ̀ fún dùwà ẹ̀yin wá jòkólẹ̀ ẹ wá kọ́kàn yín kúrò lára Allah ẹ wá kọ́kàn yín sára alájì ṣe lálàáfíà ó wà ń ṣọ́ọ̀bù rẹ aago mẹ́wàá aago mẹ́sàn-án àbọ̀ láka méjì ó ti tó láka mẹ́rin ti tó ọ̀ ń dájọ́ síwájú ọlọ́run ká má gbàgbé níbi iṣẹ́ gan ẹlòmíì lọ́pọ̀tunítì kò ṣe níbi iṣẹ́ kò ṣe ni àmọ́ tó wá dé kàn bá gbọ́ láàyè tó náfìlà ni wọn gbọ́ láàyè ni ọlọ́run ti rá nìyàn rẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé àwọn wàhálà tí máa báyàn nínú ayé ṣẹ́rí bá ṣe wáyé ẹdí sòdodo fún yín láàárọ̀ kò sẹ́nìkan tí ó máa fèsì challenge ẹ̀yọ̀ kàdún méjì nínú ayé iṣẹ́ tá à ń ṣe tá a fi ń jẹun yẹn a máa fèsì àwọn challenges iṣẹ́ ọwọ́ ni o iṣẹ́ oṣù ni o iṣẹ́ ìjọba ni o gbogbo àti challenge bá ti bá ọ lẹ́nu iṣẹ́ mọ́jẹ́ nìkan sọ fún ọ pé òun fẹ́ mú ọ lọ́dọ̀ pásítọ̀ àbí òun fẹ́ mú ọ lọ sí ibi ìṣọ́ọ̀rù kan àbí kọ́ wá sàlátù kan àbí kọ́ wá lè rí bá fún jálàbí kan tó fi wá sọ́dọ̀ lórí ibú ẹni challenge bá ti ń fèsì ibi iṣẹ́ ní tí wọ́n máa jáde lẹ́nu rẹ jù tọ́lọ́wọ́n aláwọ̀ fi sọ ìṣòro yẹn di pẹ̀tẹ́lẹ̀ fún òun náà ni yá hayyu yá qayyum bi rahmatika astaghith wọ́n ní gbogbo àti nǹkan bá le tó wá difficulty tó bá ṣẹlẹ̀ fún rasul tí wọ́n fẹ́ ṣe nǹkan kí ni ẹ̀ wá le láti ṣe rasul ni ya hayyu ya qayyum bi rahmatika astaghi anabi ti wí fúngbà díẹ̀ ọlọ́run dẹ̀ ti ṣe nǹkan yẹn náà òun wà nǹkan kan ní o la hawla wala quwwata illa billah ọ̀ padà rí òun ṣe nǹkan kan ní o ó lè jẹ́ mo ṣe nǹkan ní dọ̀ọ́lá mu tó ń lágún yọbọ yọbọ ó sì wá pé ẹni tí ó bọ̀ tuntun ya hayyu ya qayyum bi rahmatika asitagis oni ti wí tóbi méje mẹ́wàá mọ́kànlá ọlọ́run kan darí ẹ̀ ló pé ọyá tẹ̀ kan báyìí ọyá fi nǹkan báyìí ní ọba ṣiṣẹ́ ní rọrùn ọwọ́ nílágún ọ̀rá ti pè ọlọ́run ọwọ́ rò pé o lè ṣe nídìí bẹ́ẹ̀ àdúrà yẹn ká má gbàgbé èèyàn wà ní ọjà látàárọ̀ náà ni kò wá tà nítorí dáa dùn ní pé kọ́ má dákẹ́lẹ́ ní tí wọ́n máa ṣe astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh kó sì má dákẹ́lẹ́ ní tí wọ́n máa ṣe la hawla wala quwwata illa billahi al-aliyyil azim lẹ́yìn náà tọ́bádà sùkò zoo gbogbo tá a bá ń ṣe kálẹ̀ kírun iṣẹ́ tí ọba jẹ́ o kírun iṣẹ́ yẹn ọbẹ̀ já àkóbá fún ọ lọ́dọ̀ ọlọ́ ó kì í zóòrì ní jama tọ́bájú obìnrin yóò dáa kí fún rẹ̀ tọ́bá wù lẹ́yìn náà sọ̀látọ̀lá àṣírí sọ̀látọ̀lá àṣírí yìí ó yẹ òun wá máa nira fún wa lójúmọ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ aago mẹ́ta alákòómiṣẹ́ ẹlòmíì yóò dé láago mẹ́ta àbọ̀ ó mọ̀ pé àṣírí kù thirty minutes yóò wà lóun fẹ́ lọ lè rẹ́jú sọ̀rọ̀kọ́ fẹ́ màmá láì kírun àṣírí ni àsìkò àṣírí yìí làsìkò tí gbogbo ọlọ́jà máa ń pétò àwọn yẹn ń darí iṣẹ́ bọ̀ wọ́n tún bá wọn ra mélòó méjì kan ilẹ̀ máa ń súbọ̀ ọlọ́ni habizu alasọ́láwà ọlọ́ni ṣàkólé kan lérí gbogbo ọ̀run yín wọ́n sọ̀lá àti ọ̀sítọ̀ especially ìrún àṣẹ anabi sallallahu alaihi wasallam anabi ni man fatatu salat al-asr ẹni tí ìrun asiri bá ń bọ́ fún faka annama wutra ahlu wa maluhu ó dà gẹ́gẹ́ bí ẹni tí àdánwò bá gbogbo àwọn ọmọ ẹ̀ àti gbogbo property nígbà tí èèyàn wọlé gbogbo téèyàn fi ń jẹ́ èèyàn láyé èèyàn rí tó ti parun tó ti jóná àwọn ọmọ ńkọ́ wọn làwọn ọmọ náà ni wọ́n ti kú sínú lé àwọn ìyàwó ńkọ́ wọn ni wọ́n ti gbogbo wọn wàhálà ti bá wọn gbogbo wọn àdánwò ti bá wọn àdánwò ni ẹni ìrun asiri bá bọ́ fún ìṣesí rẹ̀ kò yàtọ̀ sí ìṣesí ẹni tí ọlọ́run ọba aláàgbà ọmọ àti dúkìá ẹ̀ lọ́wọ́ ẹ̀ nínú ẹgbàá wa kan bá kọ́ni habita amalu anabi ni iṣẹ́ rẹ̀ rẹ̀ bàjẹ́ wájú ọlọ́ asiri ẹja sàkólé kan lérí ẹ̀ táwa ti ń darí ibi iṣẹ́ bọ̀ káyà mọ́sálásí kátó máa lọlé ọ̀pọ̀ wa ó di lé ni ẹlòmíràn sẹ́ni kí n máa ó di magrib kọ́lọ́mọ́sá ẹ̀ sànú wa àwọn ọ̀run wa lẹ́yìn asiri sẹwárí àsìkáàrù ta kà lẹ́yìn fájírì yẹn lẹ́yìn àṣùbà yẹn ìgbà tí wọ́n bá ti kí àṣírí tán òun ti end ọlọ́run ó ti lo protection of Allah ìsọ ọlọ́run látẹ̀yìn àṣùbà di kíni di àṣírí tọ́mọ́tò wá káṣí tán ó tún wá ka àsìkáàrù míì nínú citadel yẹn prayer twenty seven ó tún wá ka prayer twenty seven lọ́wọ́ nínú citadel ó tún wá ka àsìkáàrù míì ọmọ wa yí àárọ̀ padà sí ìrọ̀lẹ́ ibi tó ti ní àsùbáná ọ wà ní àmùsáyíná torí pé tọba ní àsùbáná ẹni tọ́sọ ni pé ají nísìn ṣe lẹ́yìn alásàlẹ̀ lójí ayọ̀dàgẹ́ yóò géró tó ti jẹ́ pé àwọn tí wọ́n ń ṣètò yẹn nínú fortress wọ́n ṣàyẹ̀ láti bracket wọn kalẹ̀ mọ̀ pé tọ́ba dọwọ́rọ̀ lẹ́ àmùsáyíná làmọ́sẹ́kíní wà àmùsáyíná mọ́líkù lillah wọ́n máa change àwọn kìíní yẹn ẹ ètò mẹ́ni pé tó àti àti tó dèrò ọ̀lẹ́ báyìí gbogbo ní ti ń bẹ́lẹ̀ ayé nínú ọlá ó sì wà lọ́dọ̀ ọlọ́run náà kò tí ì kú ńbẹ ọlọ́run ò tí ì kú láyé ẹ̀ oore náà àtọ́lá náà ò sì tí ì kú lọ́wọ́ ọlọ́run èyí tó bá wá kalẹ̀ yẹn á sì rí yẹn òun ló lò tí ó fi dàsó bá àjọ kejì sọ̀rọ̀ pé oníbùkátà ṣe àsìkárù ju oúnjẹ àtomi lọ torí pé oúnjẹ àtomi àsìkò díẹ̀ ló fi jẹ́ bọ́tí gbogbo àsìkò rẹ ló ní bùkátà sí ìsọ ọlọ́run àtà ìdáàbòbò ọlọ́run èmi lásán èyí lè rí nǹkan kan ó lè gbọ́ nǹkan kan èmi ó sì change yóò sì lóun òsì Islam mọ́ ọ̀kan nínú àwọn àgbà adájọ́ nínú Riyadh ní Saudi Arabia láìpẹ́ nínú àwọn àgbà adájọ́ ọ̀rọ̀ yìí tó bí ọdún mẹ́wàá bíi mẹ́fà méje nsì ó sì ń lọ síbi iṣẹ́ àfáàgbani àfáàgbani ń sì ń lọ bí iṣẹ́ ń lọ sí court ń lọ sí ayé rẹ̀ ó sì sàn àwùjọ bìláì ní ṣètò ọ̀rọ̀ jì títí tó fi wọlé àwọn yẹn sàrí pé sàn àwùjọ bìláì ní ṣètò ọ̀rọ̀ jì létà lọ́wọ́ pé ọ̀kan náà àwọn àgbààgbà fà nínú àwọn afágbà ipe àdánwò kan ti bá òun láàárọ̀ yọ wọn wá bí kí ló dé ó ní bóun ṣe kú nílé bóyá wọn náà ti ka kìrìtàwé ó ní ṣètò àwọn ń gbé wá sí òun lẹ́mìí pé gbogbo ohun tó ti dá òun lójú nínú ẹ̀sìn ipe irọ́ ni afágbà wọn ní a'udhu billah wọn tún ní àárín ah, wọn da ń tan rẹ ni ẹ dákun tí wọn bá ní èso mú yàn ṣé ọ̀kan tó yìí ni wọn sì wá bẹ̀rẹ̀ sí serúkẹ́yà fún àfa ara sì wá balẹ̀ àlìjáde burúkú ni wọn ṣe kíni ẹ bá sálọ ìwọ tẹ̀ sáfa bó lè ṣe fẹ́ ṣẹlẹ̀ èyàn kan lè máa wà kí wà lágbájá ìṣẹ́ báyìí tẹ́lẹ̀ ọkàn mọ̀ ṣe dáadáa ẹ̀ṣẹ̀ burúkú tó ọmọ ṣe tẹ́lẹ̀ yọkàn wá ṣe lẹ́mìí kọ́ máa ṣe ìsìláàsì ìbòkè tó bá ti tara bọ̀ àṣírí ẹ̀fẹ́ tú nìyẹn orí ẹ̀fẹ́ burú nìyẹn o nídìí bẹ́ẹ̀ àsìkáàrù wa nírọ̀lẹ́ ká máa fi ṣeré o tábà tó wá ká àsìkáàrù yẹn tán àwa adarí padà lọ sílé àbí tábà ti wọlé ẹ̀rọ màjá gbàgbé láti tún sáde ọlọ́run àwa àlùjànnú ogun wọn ti tún dún léde wa anabi ní ẹ máa ní bisimilahi walajina ẹ jẹ́ àwọn ìjọba wa bisimilahi kharajina wa ala Allahi pẹ̀lú orúkọ ọlọ́run ọba ńlá fi wọlé pẹ̀lú orúkọ ọlọ́run ńlá fi jáde láàárọ̀ tẹ́lẹ̀ àwa gbára lé ọlọ́run ọba wa tẹ́bá ti wí tẹ́bá yìí gbogbo àwọn àlùjànnú bú tán wà nulẹ̀ wọ́n máa jáde wọ́n máa jáde. agbára ọ̀tọ́ran ìṣúná làdúrà oògùn títí wọ́n fẹ́ fi protect ara lọ́wọ́ èṣù àtàwọn ẹni èṣù èṣù gan lọ́dọ̀gùn lẹ̀ wàmà kàfàrà ولكن shayatina kafaru يعلمون الناس سحر sihra ẹni tí ń kọ́yàn lóògùn tí wọ́n ń hun ògùn gan ipe ẹmu atare pẹ̀lú pẹ̀lú atajọsìn ẹmu papọ̀ ẹ wá fi ra òrí èṣù gan ló manufacture ọwọ́ afẹ́ wọ̀ṣọ́ ọwọ́ tó ń fèṣù wá ìṣọ́ sọ pé ipá rẹ̀ ti ká ọ àwọn product ṣetán ó ti ló fi ń protect ara ẹ̀ kúrò lọ́wọ́ ṣètọ́ àṣírí ogun rẹ̀ ọlọ́run fi ni wọ́n ń mọ̀ yẹn zagán nàkà bìnà ṣètọ́ ní nẹ́sìkún fasta'idh billah ọlọ́run yà nàbì tí ṣètọ́ máa fẹ́ kọlu ọ fasta'idh billah tètè sábì ọlọ́run ọba tó dá èso tó ní tí wàá fẹ́ jẹun tábà darí dé kí láàtúnṣe bismillah tábà jẹun táǹkọ́ alhamdulillah tọ́ba wá fẹ́ sùn níparí ọ̀rọ̀ mi ọ̀fẹ́ bọ́ sínú àgbáńlá ayé mi nìyẹn ọ̀fẹ́ bọ́ sínú àgbáńlá ayé mi ọ̀wà lójú ayé tẹ́lẹ̀ yìí páàrẹ̀ ọ̀ká àwọn ẹni èṣù àtàbúrú ayé kátẹ́wá kúgbà tó sùn dákun mọ́mọ́ sùn mọ́mọ́ sùn yakata mọ́mọ́ sùn mọ́mọ́ jábúrú sí ọ wọ́n ń gbà yàn lójú lójú ọrùn téèyàn ó sì rí àmì rẹ̀ tó bá jí ẹ̀rírí tí ó pọ́n síbẹ̀ wọ́n gbà ní ojú lójú ọrùn sẹ́ yóò sì rí àpẹẹrẹ rẹ̀ tó bá jí wọ́n fún yàn ní nǹkan jẹ lójú oorun jama tí ó sì máa sàárẹ̀ tó bá jí èṣù náà ni ó mú wá àjànú burúkú náà wọ́n rán sí yàn àpèpá ń bẹ títí máa mú yàn kọ́lọ̀ sọ níbẹ̀ wọ́n rán èṣù sí yàn sí gidi gbogbo àwọn aburú yẹn ní bá ní òsì ó ti pe kòránù rọ èṣù máa wá bá yàn lójú oorun nígbà míì máa wá fún rẹ̀ nígbà míì wọ́n máa rán lànàbì fi ní ẹ bá fẹ́ sùn ẹ má má gbàgbé kẹ́ẹ̀ka tẹ́ bá fi lè kà á ọlọ́run ọ̀rí fún yín ní màláìka kan tí ó dùn ní gbèrè yín tí lè fi ma yọ wa wá sọ yín níbi kí ni jama níbi aburú ti ń bọ̀ ní ọ̀sán aburú orí àwọn gbòdògbòdò lẹ́nu géètì kan ọ̀wọ́n á mà kíní kankan ni wọ́n fẹ́ kó ṣe kíní kọ́ wọlé wọ́n ní màláìka gbèrè ń bèrè ìdáwọ̀ kọba ọlọ́ni ẹ̀sá di ní ká burú ooru kọ́mọ̀ṣe bàbá tó wá ka kùrìsí yùtá ọwà tẹ́wọ̀ rẹ̀ ọfẹ́ atẹ́gùn sí bọ́tí fatẹ́gùn sí ọkà kúlù wàláhù ahad kúlù àwọn tòbí rọ́bìn falak kúlù àwọn tòbí rọ́bìn náà ọwà fẹ́ra eré rẹ̀ ojú rẹ̀ àti ọrùn rẹ̀ àtàpá àtọwọ́ àtẹ̀ṣẹ̀ àtẹ̀bí tọ́ba kálára rẹ̀ ó tún ṣe lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ànábì ní gbogbo ohun tí máa ń fa burú sèyàn lójú oorun wọ́n máa dòrì káàrẹ̀ ni wọ́n ní lọ́dọ̀ rẹ̀ eléyìí lágbára ju weapon eré àti géètì wa lọ àti bọ́gláàrì wa ah ọlọ́mọdé mọ̀rànlá burú sí wa wọ́n náà ló sì géètì ẹ fúnra ẹ fúnra ẹ wọ́n nìkan ọmọ yọ bọ́gláàrì yóò sì máa yọ gbé malam wọ́n náà nìkan yọ fún ẹ lọ́ba yọ tákàwá wọlé bọ́ọ̀ bá sì yọ ọ́ jẹ àwọn aláburú mi wọn àwọn èyí já gẹ̀ẹ́tì ẹni tó wà nílẹ̀ ni ó sì kẹ̀ wọ́n kàn ní sí sọfẹ́sọ ayé sásì fúnlẹ̀ ni ó sì tí wọ́n máa sọ fún ẹ̀kọ́ máa transfer gbogbo mílíọ̀nù ṣe rẹ̀ ní sísínú àkáǹtì tí ó sì máa tẹ̀ pẹ̀lú eré àwa lọ ní bùkátà sọlọ ẹ dákun tòrò sọlọ wọn bá àlùwúdìdì yẹwò míì ẹni wọn bá yìí tá a kà yìí tó bá dé pé lẹ́yìn bá ń ṣe lójúmọ́ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n bá wa tó sì tún kọjú mọ́ṣẹ́ rẹ tó fi ń jẹun méjèèjì papọ̀ ni o pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́n bá ó ti tó fún ọ kátó wá pa àwọn àdúrà mìíràn tún pọ̀ eréṣiríṣiríṣi àmọ́ ẹnu sókísókí ti tó wa mo wá bẹ lọ́n fún wa lọ́kùnrin wa lóbìnrin wa kọ́lọ́mọ́sá burú sí wa o lílọ bíbọ̀ wa kọ́lọ́mọ́sá jẹ́ ọmọ jásí wa kọ́lọ́mọ́sá ìgbà أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته محمد